jẹ́nẹ́sísì orí ìkẹrìnlá ó sì ṣe ní ọjọ́ amrafeli ọba senari arioku ọba elasari kedrolameri ọba elamu àti tildali ọba àwọn orílẹ̀-èdè tí wọ́n bá bẹ́ẹ̀rù ọba sódómù jagun pẹ̀lú bisra ọba gòmórà sinabu ọba adma àti sẹmẹbèrè ọba sebomu pẹ̀lú ọba bélà èyí ní ṣọ́árì gbogbo àwọn wọ̀nyí ló dàpọ̀ lé àfonífojì sídómù tí í ṣe òkun iyọ̀ wọ́n sin kedrolameri lé ọdún méjìlá lé ọdún kẹtàlá wọ́n ń ṣọ̀tẹ̀ lé ọdún kẹrìnlá ni kedrolameri wá àti àwọn ọba tí ó wà pẹ̀lú rẹ̀ wọ́n kọlù àwọn refraimu ní asroti keramu àti àwọn sisrimu ní hamu àti àwọn hímù ní pẹ̀tẹ́lẹ̀ kíríátámù àti àwọn ará hórì lí òkè séírì wọn títí ó fi dé igbó páránì tí ó wà ní ìhà ijù wọ́n sì padà wọ́n sì wá sí enpasati èyí nì ní kẹ́dẹ́sì wọ́n sì kọlu gbogbo oko àwọn ará abneki àti àwọn ará amórì tí ó tẹ̀dó ní esotameri pẹ̀lú ọba sódómù sì jáde àti ọba gòmórà àti ọba adma àti ọba sébúàmù àti ọba Bella, èyí ni ní swari wọ́n sì tẹ́gun sí ara wọn ní àfonífojì sídímù sí kedolaimeri ọba elamu àti sí tidali ọba àwọn orílẹ̀-èdè àti amfarfeli ọba sinari àti arioku ọba elasari ọba mẹ́rin sí márùn-ún àfonífojì sídímù sì jẹ́ kìkì kòtò ọ̀dá ilẹ̀ àwọn ọba sódómù àti ti gòmórà sá wọ́n sì ṣubú nílẹ̀ àwọn tí ó sì kù sá lọ sí orí òkè wọ́n sì kó gbogbo ẹrù sódómù ń gòmórà àti gbogbo oúnjẹ wọn wọ́n sì bá tiwọn lọ wọ́n sì mú lọ́ọ̀tì ọmọ arákùnrin ábúrámù tí ń gbé sódómù wọ́n sì kó ẹrù rẹ̀ wọ́n sì lọ ẹnìkan tí ó sá àsálà dé ó sì rò fún ábúrámù hébérù nì òun ṣàtẹ̀dó nígbó mamre ará ámórì arákùnrin eṣkoli àti arákùnrin aneri àwọn wọ̀nyí li ń bá ábúrámù ṣepọ̀ nígbà tí ábúrámù gbọ́ pé a di arákùnrin òun ní ìgbèkùn ó kó àwọn ọmọ rẹ̀ tí a ti kọ́ tí a bí ní ilé rẹ̀ jáde ọ̀rìndínnírinwó ènìyàn ó dín méjì ó sì lépa wọn dé dánì ó sì pín ara rẹ̀ òun pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ sí wọn ní òru, ó sì kọlù wọ́n, ó sì lépa wọn dé Hoba tí ó wà ní apá òsì Damasku, ó sì gba gbogbo ẹrù náà padà, ó sì gba Lọ́ọ̀tì arákùnrin rẹ̀ padà pẹ̀lú, àti ẹrù rẹ̀, àti àwọn obìnrin rẹ̀, àti àwọn ènìyàn. Ọba Sódómù sì jáde lọ pàdé rẹ̀ ní àbọ̀ ìṣẹ́gun Kedorlaomere àti àwọn ọba tí ó pàdé rẹ̀, ní àfonífojì Safe tí ń ṣe àfonífojì ọba melkiṣedeki ọba ṣẹlẹ̀mù sì mú oúnjẹ àti ọtí wáìnì jáde wá òun a sì máa ṣe àlùfáà Ọlọ́run Ọ̀gá-ògo. Ó sì súre fún un ó sì wí pé, Ìbùkún ni fún Ábúráhámù ti Ọlọ́run Ọ̀gá-ògo ẹni tí ó ní ọ̀run òun ayé. Olùbùkún sì lé Ọlọ́run Ọ̀gá-ògo tí ó fi àwọn ọ̀tá rẹ̀ lé e lọ́wọ́. Òun sì dá ìdámẹ́wàá ohun gbogbo fún un. Ọba Sódómù sì wí fún Ábúráhámù pé, Dá àwọn ènìyàn fún mi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 àti ìpín ti àwọn ọkùnrin tí ó bá mi lọ Aneri, Eṣkoli àti Mamre; jẹ́ kí wọn kí ó mú ìpín tiwọn.